إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أوقف الله سبحانه وتعالى أترى الصلاة أن أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله إنتي أما في دار وصرات lórí kópa wa ti òní òun náà ni ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala nínú suratu Rum aya 21 ọlọ́mọba subhanahu wa ta'ala sọ fún wa nínú aya yìí òní ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله سبحانه وتعالى هم الفساد èyí tí a mọ̀ sí ìbàjẹ́ ó ti hàn ó gbalẹ̀ kan البر والبحر ní àwọn ìlú káàkiri àwọn ìlú wọ́n bẹ ń bi tí ò sómi ní àbí àwọn ìlú tí wọ́n bẹ ní etí omi alfasad ìbàjẹ́ òkìlì nǹkan tí kó rinlẹ̀ káàkiri àwọn ayò yìí. Allah subhanahu wa ta'ala ó ní bímọ kásábà àìdì náà látara nǹkan tí àwọn èèyàn tí wọ́n ṣe níṣẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní liyudhiqahum ba'd alladhi amilu òun ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ipasẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí òun ọlọ́wọ́n bá fi ń fún wọn tọ́wọ́ lára àwọn nǹkan tí wọ́n ń ṣe níṣẹ́ la'allahum yarji'un bóyá wọn ó padà kúrò níbi àwọn iṣẹ́ bí wọ́n tí wọ́n ń ṣe. alfasad tí ọlọ́mọ ń sọ ń bí ó lè túmọ̀ ìmọ̀tako àṣẹ ọlọ́mọ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ló ń kọ́ ṣe sọ. So bákan náà ó lè túmọ̀ sí ìjẹníyà ọlọ́run ọba torí wípé àwọn ìtakò àṣẹ ọlọ́run ọba tá ń rí ní ìgbà tó ní í ṣe pẹ̀lú ìmáa ṣe àbòsí fún ẹni bíi ká máa para wa bíi ká máa ṣe jàǹbá fúnra wa ká máa jẹ̀tọ́ ara wa mọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ọlọ́run ọba kọ̀ fún wa ní ìbàjẹ́ ni wọ́n at the same time àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba subhanahu wa ta'ala òfin jẹwa níyà ni ìgbà tí abúlé ti kú wọ́n ṣe pé àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní ká jìnà sí àwọn nǹkan wọ̀nyẹn á jìnà sí inú ẹ̀ láti lúwẹ̀ẹ́ so ìgbàjọ́ máa rara wọn lọ́wọ́ ni. bẹ́ẹ̀ ni a máa ṣe àbòsí fúnra wa ilé yóò máa lékún ni látara pé a máa jẹ̀tọ́ ara wa mọ́lẹ̀ bákan náà a máa para wa a máa ṣe àbòsí fúnra wa torí wípé ọmọ ènìyàn agúnrí kúrò níbi àṣẹ ọlọ́wọ́n ọba so alfasad ó lè túmọ̀ sí àwọn ìwà àbàjẹ́ àwọn nǹkan tí ọba mú tó ṣe páwa náà mọ̀ ọ̀pàlẹ̀ kan láwùjọ wa ìmọ̀ jẹjẹkújẹ ìmọ̀ mumukumu ìmọ̀ àgbà owó èlé ó ṣe pé tí ó kàn òun náà ní ká jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ ìmọ̀ ṣe àbòsí fúnra wa ìmọ̀ àgbà bíráìbù gbogbo àwọn nǹkan wọ̀nyí fàsáàdù ni wọ́n ìwà àbàjẹ́ ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn nǹkan yóò mọ rárá wọn lọ́wọ́ tí ó padà máa bounce back lórí wa tí ó mọ jẹ́ ìyà fún wa a máa pariwo nílùú ìpé nǹkan lé nǹkan lé wàrà tí tí nǹkan fi ń lé fún wa sábàbí rẹ̀ òun náà ni àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ tá ń ṣe àwọn ìmọ̀ ìdìbò ara ẹni mọ́lẹ̀ ìmọ̀ ṣe àbòsí fúnra wa sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní al-barri wal-bahr eléyìí ó ṣẹlẹ̀ ní àwọn ìlú tó ṣe wípé wọ́n jìnnà síbi tó ní wà wal-bahr àtàwọn ìlú tó ṣe wípé wọ́n ń bẹ létí odò náà ọlọ́ni gbogbo eléyìí ó ń ṣẹlẹ̀ ní orí ikọ̀ òun bá àbọ̀jẹ̀bí àmìlù nítorí pé ọlọ́run bá fẹ́ fún wọn tọ́wọ́ lára àwọn nǹkan tí wọ́n ṣe that is ìyàwó parí síbẹ̀ o wọ́n kàn tẹ́sí lára àwọn iṣẹ́ ọwọ́ wọn wọ́n tẹ́sí níbẹ̀ ni ní omi káwọn bá àbọ̀lẹ́rì amínú láàrín àwọn yẹrìṣẹ́ òun wọ́n bá rí ìyà láyé ń bí ó súnmọ́ kí kálukú olúkúwàdà kákọ̀ rẹ̀ kí ara wa ká wa ṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fi sọnù àyà mi ipò ọ̀lànàbẹ̀kọ̀nàwó nílẹ̀ àbábí adnà dúró àbábí akbar la'allahum yarji'un ọlọ́run ní àáfún wọn tọ́wọ́ ìyà tó kéré àní tí fi ìyà tó tóbi àní tí fún wọn tọ́wọ́ la'allahum yarji'un bóyá wọn ènìyàn wọn ò ronú kúwàdà wọn bára wọn sọ̀rọ̀ wọn ṣe wá sí fúnra wọn ṣùgbọ́n jẹ́ wípé ayé tá à ń bẹ́ńdú ẹ̀ yìí ọmọ ènìyàn alábòsí ni wá ẹni tí máa kọjá àlà lórí ẹlòmíì ni wá adẹ̀bọ̀rọ̀ máa pàkíyèsí ara wa àìpàkíyèsí ara wa nígbà tá a bá ń rí àwọn ìwà tí ó dá láwùjọ pọ́blẹ́mì ní ìtún nìyẹn fún wa kò ṣe pé ó tún jẹ́ kí ìyọ ọlọ́run ọba kò tún máa lékún fún wa ní. ṣùgbọ́n mo pé a gbọ́dọ̀ máa tẹ àkíyèsí ara wa. ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n sọ fún wa nínú suratul Ma'idah ìpele iná lẹ́sìn kafaru min bani Isra'il ala lisani Dawuda wa Isa ibn Maryam ذلك بما عصوا وكانوا يعتدون. ọlọ́run ní agbẹ́jìnà sí ìkẹwàá àwọn kanú àwọn ọmọ israẹli àìmọ alladhina kafaru min bani israẹli ala lisani dawud wa isa ibn maryam ọlọ́run ní àtọwọ́n di ẹni ìgbẹ́jìnà sí ìkẹ́ àwọn ọlọ́run ọba lórí àwọn anábì dawud alayhi salatu wassalam àti anábì isa ọmọ maryama àwọn owó àwọn tó ṣe tí wọ́n ṣe kèfèrí àwọn kan ṣe kèfèrí náà ọmọ israẹli kí ló fà á ọlọ́run bá subhanahu wa ta'ala ní dhalika bima asaw ọlọ́run ni wọ́n ń tàpá sí àṣẹ àwọ̀ ọlọ́run ọba wọ́n ń tàpá sí àṣẹ àwọ̀ ọlọ́run ọba wa kanu ya'tadun lọ́dẹ̀ ń àlà wọ́n tàpá sí àṣẹ àwọ̀ ọlọ́run ọba wa kanu ya'tadun wọ́n kọjá àlà ó túmọ̀ sí pé àṣẹ ọlọ́run ọba èyí tí a máa ta àṣì a àṣẹ ọba a máa mú àṣẹ ọba ṣẹ́ ní èyí ọba wá kò fún wa ká sí èyí òun ló ayé rọrùn èyí òun ló lè mú ìfọ̀kànbalẹ̀ máa bẹ́ẹ̀ láàrin wa nínú ìlú ṣùgbọ́n lópin ìgbà tí ọba wa ta'ala ó ta ẹ̀ ń tako àṣẹ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kò ní sí ìfọ̀kànbalẹ̀ nínú ìlú bẹ́ẹ̀ ni ìjàmbá ara ẹni yóò jẹ́ nǹkan tó ṣe wípé yóò máa ṣẹlẹ̀ ìgbéjìnà sí àánú àti kí ọlọ́wọ́n bá yóò máa bá wọn léèyàn ọlọ́wọ́n bá ní kò ń ṣe wípé wọ́n ń ṣìyẹn nìkan kánú láyàtánà haúnà àmì kẹrin fáàlùrù wọn ti ń kọ ìwà àbàjẹ́ fúnra wọn eléyìí ṣe tí ó dá eléyìí ò ní kọ́ fún torí pé kò fẹ́ ṣe é eléyìí ò fẹ́ jẹ́ kó rí sọ eléyìí wo pẹ́ni yìí ẹni tó súnmọ́ òun ni kánú la yatanahawna an munkarin fa'aluhu labisa ma yaf'alun ọlọ́run ní ó jáì ìpò tí ṣe. Wọ́n sọ wọ yìí àárí kó fi ń rinlẹ̀ pé tí ẹ̀ṣẹ̀ máa ń wá lọ́wọ́ ọmọ ènìyàn àwa kan náà a gbìyànjú láti máa kọ ìwà àbàjẹ́ yẹn ìtakò àṣẹ ọlọ́wọ́ ọba yẹn ó gbọ́dọ̀ jẹ́ nǹkan táwa kan tá a máa takò tá a máa ṣàlàyé fáwọn èèyàn èèyàn ò ní kó sí ni. èyí tí ọlọ́mọba subhanahu wa ta'ala ló fẹ́ fún wa jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wal asri innal insana lafi khusrin illa alladhina amanu wa amilu salihat watawasaw bil haqqi watawasaw bis sabr ọlọ́ni òun búra pẹ̀lú àsìkò dájúdájú ìrọ̀mí ènìyàn bẹ́ẹ̀ ní òfò illa alladhina amanu àfàwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa aminu salihat tí wọ́n tẹ̀ ń ṣe iṣẹ́ dáadáa nǹkan lọ́wọ́ bá fẹ́ kàn ṣe ni wọ́n ń ṣe wa tawasaw bil haqq wọ́n bá ọmọ lórí ara wọn nìkan wọ́n ń sọ òdodo yìí fúnra wọn wa tawasaw bis sabr bákan náà wọ́n tún bára wa níyànjú láti máa ṣe sùúrù eléyìí òun ni tí ọmọ ènìyàn tá a gbọ́dọ̀ máa ṣe lórí ilẹ̀ ṣùgbọ́n kájọ́ ni tó ṣe wípé a máa wo àbàjẹ́ àwọn nǹkan tí ọlọ́run ọba ó lòdì sí àwọn nǹkan tí ó bá òfin ọlọ́run ọba mú kó ṣe pé nǹkan ẹ̀ là á máa ṣe láwùjọ wa abúlánlá nílé yìí àwọn kan tó wá dákẹ́ lórí ẹ̀ lọ́mọ sọ̀rọ̀ aburú ń borí aburú ni káwọn kan kan dákẹ́ lórí ẹ̀ kọ́mọ sọ̀rọ̀ àbáwọn tẹ́tẹ́ ẹ̀wà tó fẹ́ sọ̀rọ̀ àwọn náà tún kí àṣejù bọ́ aburú lórí aburú ni aburú lórí aburú ó ní pé ká máa tàpá sí ni òfin ọlọ́wọ́n bá àwọn kan wá dákẹ́ wọn sọ̀rọ̀ àwọn kan ń sọ̀rọ̀ ṣùgbọ́n wọn náà tún fi àṣejù kún gbogbo ẹ̀ pátápátá ó níbi tí ó lídì sí òun náà ni kó lídì wá síbi láàrin lónìí lágbàáyé bọ́ ara ìfasádù ìbárẹ̀ wal bahri bí máa kásàbà ẹ̀yìn náà ọlọ́ọ̀ni ìwà àbàjẹ́ àwọn nǹkan tí ó dá àwọn ìjẹníyà ó di tó gbalẹ̀ kan lórí rẹ̀ bilbirri wal bahari ní gbogbo agbègbè ilẹ̀ bima kasabat aidi nas látara nǹkan tí àwọn èèyàn ṣe ọlọ́run ọba ní òun ṣe léyìí bí omi kọ́ òun bá àbọ̀ lẹ̀bi amílù òun fẹ́ jẹ́ ká tọ́wọ̀ iṣẹ́ ọwọ́ wọn díẹ̀ nínú iṣẹ́ ọwọ́ wọn wà á lọ́wọ́ yẹn ṣòro òye ń kálukú yóò kúnlẹ̀ fàkíyèsí àátají láti lè dúró ètò ẹ̀ka dúró láti ṣe nǹkan tí kò yẹ ká ṣe. ọlọ́run bá sọnù ayọ̀ ní oní wa kadhalika akhdu rabbika idha akhadha al-qura wa hiya zalimatun inna akhdahu alimun shadid. ọlọ́run bọ́lọ́run bá ṣe máa ń fi ìyà jẹ àwọn ìlú káàkiri nìyẹn nígbà tí wọ́n bá ṣe àbòsí kí náà ń pè ní àdólù àbòsí òun náà ni wọ́n fi ọ̀ṣẹ́ fi ghairi mahallihi ká gbé nǹkan síbi tí ó yẹ ká gbé sí ọlọ́run ní ká ṣe nǹkan báyìí àwa ní báyìí la máa ṣe ṣe nítorí àǹfààní kan tí ó tán nítorí adùn ayé kan a máa bá o léètì tí ọlọ́run ọba subhanahu wa tó ní ká ṣe nítorí ká má ṣe àáṣe kí ni àáṣe nǹkan yẹn nítorí àǹfààní ayé kan ilé nǹkan tó léwu ni ọlọ́run bá ní bóun ṣe máa ń fi ìyà jẹ àwọn ìlú káàkiri nìyẹn látara pé wọ́n ṣe àbòsí fún ẹni ara wọn ìjẹniyà ọlọ́run ọba rẹ nǹkan tó ṣe wípé wọ́n jẹ ẹlẹ́tẹ̀ẹ́ lérò ni nǹkan tó lágbára ni nígbà gbìyànjú àti pàkíyèsí ara wa sí kò ní kí èmi àti àṣẹkì ara wa ẹ jẹ́ ká bọ́ wá sí àwọn àfáà ká súnmọ́ àwọn ẹni ọlọ́run àwọn nǹkan tọ́lọ́run bá fẹ́ ká gbìyànjú àti mọ̀ ká lè máa ṣe àwọn nǹkan tọ́lọ́run bó fẹ́ ká gbìyànjú àti jìnnà sí àwọn nǹkan wọ̀nyí eléyìí ló lè mú ìfọ̀kànbalẹ̀ wá fún wa ẹlòmíì pàbí yóò mọ̀ wò wípé àwọn òyìnbó amẹ́ríkà ni britain ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń gbádùn náà bẹ́ẹ̀ ni wọ́n ń tàpá sí àṣẹ ọlọ́run ọba èyí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ kò ní pé ntọ́lọ́run ọba ń ṣe fún wọn yẹn náà lára nǹkan tó fi lé ìgbà wọn kún ni ọlọ́run ọba ní falamma nasu ma dhukiru bi. فتحنا عليهم أبواب كل شيء. ọlọ́run nígbà tí wọ́n gbẹ́jù sílẹ̀ òfin àwọn ọlọ́run ọba tí wọ́n tẹ̀lé ìlànà ọlọ́run ọba fọtáhìnà àjọyìn àbọ̀wọ́ kúlì ṣe aṣílẹ̀ gbogbo nǹkan fún wọn àní kí gbogbo nǹkan ó máa rọrùn fún wọn wọ́n jẹ́ ní ìjẹ́ rọrùn wọ́n mú mímú mú rọrùn wọ́n mú bó ṣe wù wọ́n wọ́n ṣe fàájì inú wọn dùn falamma nasu ma zukiro bi fatahna alayhim abwaaba kulli shay hatta idha faru bima utu akhadnahum baghtatan fa idha hum mublisun ọlọ́run nígbà tó ní pé inú wọn wá dùn pẹ̀lú gbogbo nǹkan tí a dàlù wọn ní ọ̀rọ̀ yìí ọlọ́ni àkàtúntà òǹbàkàtà ni àwọn ọlọ́run ọba aṣọ ìyá wa lé wọn lórí lójijì fún ìdáhùn mòbìlẹ́sọ ìdààmú wa bá wọn. bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹni tó ń tàpá sí àṣẹ ọlọ́run ọba tí nǹkan tí wọ́n ń dá fún a ìjẹniyà lórí ìjẹniyà ni o kí ààrẹ lè bá a pọ̀ ní. lànàbùwà muhammad sallallahu alayhi wa sallam olùsọ fún ìnàmbá la yumli lidh-dhalim hatta idha akhadhahu lam yuflithu. ẹni tó ń ṣàbòsí ó ń gbé nǹkan síbi tí ó yẹ kó gbé sí nǹkan wá ń dùn fún inú rẹ̀ ń dùn anabi sallallahu alayhi wa sallam ó ọlọ́run ọba ń lọ lára ni o hatta ìdá àkàdá tí ọlọ́run bá dé lè lórí ní ìlànà òfìlẹ́tì kò kò ní bọ́ ń bẹ́ẹ̀. jọ̀mọ́ ẹ̀mọ́jútó ọba tàn jẹ́ ìtí ò dá ò dá ìtọ́lọ́wọ́n bó o nífẹ̀ẹ́ sí kò nífẹ̀ẹ́ sí ìtọ́ṣeléwọ̀ òṣèléwọ̀ ẹ̀dẹ́kẹ́ ń kálukú wá káwa ṣẹ́kì ara wa ìyàwó la kọ sí àwọn òfin ọlọ́wọ́n bá àwọn àṣẹ ọlọ́wọ́n bá ìyàwó la kọ sí pẹ́ńkálukú wa ká ṣẹ́kì ara wa ilé ìpàtàkì púpọ̀ káwa bàtàn jẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káwa bàtàn jẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń tàpá sí òfin ọlọ́wọ́n bá ń eku jẹ àwọn ń rí kọjọ́ àwọn wọ̀nyí ọlọ́wọ́n bá ó ń dìlé ìyá wọn ni o bẹ́ẹ̀ láyé ò lè rojú ráyè ayé ò lè rojú tù ú àfi ká padà síbi jẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala òfẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala onígbàláwo anna ahla al-qura amanu wattaqaw لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ọlọ́run ní àwọn tí wọ́n ń bẹ láwọn ìlú káàkiri tánábọ̀ náà bá kọ́ kí ilẹ̀ páyọ̀ ọlọ́wọ́n bá àwọn ọlọ́wọ́n bò bá sílẹ̀kùn gbogbo oore fún wọn nìyí ṣùgbọ́n wọ́n pe òfin ọlọ́wọ́n bá nírọ́ ọlọ́wọ́n bá ní ìtọ́wá ṣe èyí àwọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn bá wọn mú àjẹwọ́n yà pẹ̀lú ìtọ́ṣe níṣẹ́ àjẹwọ́n yà pẹ̀lú tí wọ́n ṣe níṣẹ́ dúró ti òfin ọlọ́wọ́ ọba tí gbogbo dúró ti òfin ọlọ́wọ́ ọba ìgbádùn ni fún wa láyé ń bí àti lálùkìyàmá ṣùgbọ́n àdúró ti òfin ọlọ́wọ́ ọba à ń tapá sí òfin ọlọ́wọ́ ọba bí ẹ̀ka ṣe tapá sófin ọlọ́wọ́ ọba nu wa ní ṣe ìkọjá àlà lórí ẹlòmíì ẹlòmíì náà ṣe ìkọjá àlà lórí ẹlòmíì àwọn ìyá yẹn wá ń pẹ́ lọ ọlọ́run wá ń fi ara wa òfin bára wa wí ọlọ́run ọba subhanahu wa ta'ala ń fi wá ṣe pàṣán fúnra wa nítorí kékeré ni agbórí kúrò ní òfin rẹ̀ eléyìí dání kékeré ni nínú yà gẹ́gẹ́ bí ti ọlọ́run ọba subhanahu wa ta'ala ti ó sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ti ó ṣe àánú ó ṣe àlékún ìmọ̀nà fún ẹnì wa. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد نيجا سواجه شيخ الإسلام ابن تيمية الحراني رحمه الله تعالى وصى تبوشن بينه أقدقه فتاوى في أمسي مجموع الفتاوى في 28, page 142. Wọ́n sọ fún wa wọ́n ní ìdàkánà kúrò wàlfùsùkú wàlẹ́sìyàn. Wọ́n ṣe pé ìṣe kèfèrí yìí ṣe ọlọ́wọ́ ọba. Bákan náà wàlfùsùkú ìmọ̀ jáde kúrò níbi àṣẹ ọlọ́wọ́ ọba. Pàmọ̀ sí ìwà kòkí. Wàlẹ́sìyàn àti ìmọ̀ àṣẹ ọlọ́wọ́ ọba sábàbà ṣẹ́rì wal udwan tó bá ṣe kóhun ní okùnfà àwọn aburú tà ń rí káàkiri wal udwan àti ìkọjáàlà tó ń ṣẹlẹ̀ láàrin ara wa eléyìí kọjáàlà lórí eléyìí èyí jowó eléyìí mọ́lẹ̀ eléyìí pa eléyìí eléyìí gbẹ ẹ̀tọ́ eléyìí mọ́lẹ̀ ó gbàkú tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó ń fà á dúkìní alikufuru wọlfusuk wọlẹ islam àwọn ọba dẹ kórìíra ẹ fún wa ó ṣe léwọ fún wa wọkàrà ilé ìkúbùl kúfọ wọlfusuk wọlẹ islam ọlọ́wọ́n ọba ó kórìíra àwọn nǹkan wọ̀nyí ó ṣe léwọ fún wa ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan yìí náà ló ń sábà bí ìǹtí aburú tá rí káàkiri wọ́n ń pa àwọn èèyàn ní wọ́n ń jí ní gbé ní wọ́n ń tẹ̀tẹ̀ lẹ́tọ́ mọ́lẹ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣe pé tó fà á ọmọ náà lélẹ́yìn nǹkan tó ṣe pé ó yẹ kí ni. ọkùnrin ní rọ́jù wọ́n nígbà míì èèyàn abẹ́ṣẹ́ tí ó tàpá sí àṣẹ ọlọ́wọ́n ọba ní àyè kan. àwùjọ ifá àbí gúrùpù kan wọ́n lè tàpá sí àṣẹ ọlọ́wọ́n ọba ẹ̀dẹ́ṣẹ̀ wọ́yá skutu àkàrú àwọn míì tó ẹ̀ka àyè lámìrì wọ̀ náà yìí wọ́n ní pàṣẹ dáadáa wọ́n ní ṣe kí ni wọ́n ní kọ́ bàjẹ́ wọ́n rí wọn pé wọ́n kírun wọ́n rí wọn wípé wọ́n gbàwẹ̀ lápẹjúwe wọ́n rí wọn pé wọ́n yọ zaka dúkìá wọn àti bẹ́ẹ̀ báyìí lọ nínú àwọn nǹkan tó jọ̀rọ̀ yàn kó wàá dákẹ́ wọn ní sọ̀rọ̀ àbárí wọn tí wọ́n ń wọ orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba wọ́n rí wọn lẹ́ni tó ń ṣe zìnà wọ́n mutí wọ́n ń jalè wọ́n ń ta wọ́n ń kówó èlé wọ́n ó dákẹ́ wọn ní sọ̀rọ̀ àwọn ẹni àkọ́kọ́ abẹ́ni àkọ́kọ́ àbí gúrùpù àkọ́kọ́ àwọn ń takò àṣẹ ọlọ́wọ́n ọba wọ́n ń tẹ́ṣẹ̀ wọ́yẹ́sùkútà akharun àwọn míì ṣe kí ni wọ́n dákẹ́ àmì amri wọn náà yìí wọn pa wọn láṣẹ pé eléyìí ó yẹ kẹ́ ṣe eléyìí ó yẹ kẹ́ má ṣe ó yẹ kẹ́ jìnnà sí kan yìí wọ́n kúnnù dáàlì kẹ́mi ń dunú bí ìyẹn ó wà jẹ́ kí ẹ̀ṣẹ̀ titi wọn àwọn eléyìí ti dẹ́ṣẹ̀ ìpè ìtọ́lọ́wọ̀n bá ní ká má ṣe làwọn ń ṣe àwọn eléyìí dẹ́ṣẹ̀ ìpè ìtọ́lọ́wọ̀n bá ṣe léèwọ̀ wọ́n ń ṣe ìtọ́pa láṣẹ wọn ṣe wọ́n ti dẹ́ṣẹ̀ ti ti wọn àwọn tó wáyé kí àwọn sọ fún wọn pé léyìí tẹ́ ń ṣe èyí ò dáa ó yẹ kẹ́ ẹ ṣe báyìí ó yẹ kẹ́ ẹ jìnà sí ìgbà yìí àwọn náà ṣe kí ni àwọn náà dákẹ́ ìdákẹ́ tó dákẹ́ yẹn òun yóò ẹ̀ṣẹ̀ tuntun wọn nìyẹn òun ti wo ó ń gbàwẹ̀ ó ń lọ sọ́ká owó lọ́wọ́ bá kan owó orogún pẹ̀lú ọlọ́wọ́ bá ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ títí ẹ̀ ní kórẹ́ ni tí ó ń mú orogún pẹ̀lú ọlọ́run kò tẹ̀kẹ́ sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ní pé ọ̀rẹ́ ni tí ó ń mú tí ó ṣe wá sí fún ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ní torí ọ̀rẹ́ ni tó ń wù àdàmbá kò sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ nìyẹn wọ́n ṣe kó ń gbọ́dọ̀ òṣèǹtọ́ wọn ọba ní kó ṣe ọjọ́ àwọn kàmí ṣùgbọ́n ní kò tẹ̀kẹ́ ni pé àwọn nǹkan mi tọ́lọ́ ọba ní kò ṣe tó ní ìṣe pẹ̀lẹ́ lòmí ipò yẹ kó pọ̀ wà àbàjẹ́ ó yẹ kó pàṣẹ dáadáa dákẹ́ fẹ̀yàkúnú dálíkà mi lónú bí i wọ̀nyí ń kírun arim àkàrú àwọn míì gúrùpù míì tún nìyẹn àwọn tako àwọn tí wọ́n ń ṣe tí ò dáa yẹn ẹ̀ńkárán bẹ́ẹ̀ ni ìyá ìkànnì ní ìtakò tó ṣe pín yẹn náà ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí yẹn náà ọ̀tọ̀ ní ká pàṣẹ dáadáa ọ̀tọ̀ ní ká lo wrong method láti mọ pàṣẹ dáadáa ọ̀tọ̀ ní ká kọ ìwà àbàjẹ́ fún àwọn èèyàn ọ̀tọ̀ ní ká lo wrong method láti kọ ìwà àbàjẹ́ fún èèyàn ẹni tó ń pàṣẹ dáadáa tí ó pàṣẹ dáadáa lọ́nà tó yẹ kó fi pàṣẹ dáadáa òun náà tún jẹ́ṣẹ̀ ń dùn ẹni tó ń kọ̀wà àbàjẹ́ fún èèyàn tí ó lo the right approach láti kọ ìwà àbàjẹ́ fún àwọn èèyàn òun náà tún gbẹ́sẹ̀ ń bẹ̀yẹn so ló jẹ́ pé àárí pé gbogbo ẹ̀ ní ó padà lọ sí ni ìtakò àṣẹ ọlọ́wọ̀n ọ̀gbà náà ní fọyàkùnrin ọ̀gá àníkẹ́ni ìdúró bìí ìyẹn náà wá jẹ́ kí ni lára ẹ̀ṣẹ̀ títí wọn náà ó pọ̀ wà àbàjẹ́ ó pàṣẹ dáadáa ní ọ̀nà tí ọlọ́wọ́n bá tó ṣe kí ni tó lòdì sí fàyà àṣírí tọ́tọ́rúkù wọ́n ti àti àáfù nípa tẹ́lẹ̀ yìí ìpínyẹlẹyẹlẹ àìgọ́rẹ̀ ẹniyé owó àṣẹlẹ̀ àṣọ́rù àti àbúrú wàhálà mi àwọn mi sẹ́kàn eléyìí dára fìtínà tó fi tó lè jùlọ ní àsìkò tó ti kọjá ní àti ní àsìkò tí a wà yìí ọ̀rọ̀ ṣẹ́kì báibùn tèmi rahimahullahu ta'ala lè ìfìfìnsán torí pé ọmọ ènìyàn bọ́lúùn alábòsí ni jọ̀hún aláìmọ̀kánni wọ́n zulmù wal jahl àbòsí àtàìmọ̀kán anwáhùn oníranran ni wọ́n fayakunu zulmù awwal wa jahlu min naw'in wa zulmi kulli min asani wa falis wa jahli imam min naw'in akhar ó ń mutí ó ń tatẹ́tẹ́ ó ń ṣe dìná kò kírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn nǹkan tí ọlọ́run bá ṣe fẹ́ràn yàn òun ṣe àbòsí fún ẹ̀mí ara rẹ̀ ọ̀dẹ̀ mọ̀ láì mọ̀ kan tó wà mọ̀ pé tóun ṣe yẹn á ewu ńláńlá ni fóun ìgbà ti ṣe àbòsí àti àìmọ̀ kan ló ń bẹ ẹni tó ń ṣe ọlọ́run ọba láàmú ẹni tó ń dákẹ́ náà tí ó kọ̀ fún pẹ́lẹ́ tó ń ṣe ò dáa àbí kò pa aláṣẹ pé nǹkan tó ń ṣe tí ò ṣe yìí nítorí ẹ kò ṣe ni òun náà ó ń sọ́fà níbi kí ni àbòsí àtà ìbùkẹ́ ó ń ṣe àbòsí fún ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú pẹ́kí ni ó kò ṣe tẹ́lẹ̀ kòkò wà bàjẹ́ àti sẹ́ńtẹ̀ tó bá máa burú ní tó ń ṣe yìí ni kò ní ṣe kò mọ gravity tó ń gbé jù sílẹ̀ àti tó ń ṣe kí ni tó ń dákẹ́ pẹ̀lú ẹni tóun náà tún wá fún òun tó tó bàjẹ́ àbó òun tó pàṣẹ dáadáa tí ò tún tó ìlànà ẹ̀sìn gbé kalẹ̀ òun náà ṣe kí ni ó fi zulu ó ṣàbòsí fún ara rẹ̀ àdìsẹ́pẹ́ ó tún fi jáàlù àìmọ̀kan kò mọ aburú tó ń ṣe jọba eléyìí sọ fún wa pé a ní láti wà kíáfù àwọn nǹkan tá a bá fẹ́ ṣe káwò dáadáa kágbó tí òfin ọlọ́wọ́ bá sincerity ìkíláàsì pàtàkì bákan náà mú tábà kátẹ̀lé ìgbàna tí ọlọ́wọ́ bá gbé kalẹ̀ fún ìgbà Muhammad sọlá àtàkùn tó ṣàlàyé fún wa eléyìí náà kò tó pàtàkì púpọ̀ ni. ẹlòmíràn ní ṣe bá ń kọ́ bàjẹ́ ni tó bá ń kọ́ bàjẹ́ gbọ́dọ̀ kọ́ lọ́nà tó ó bá kọ́ bàjẹ́ lọ́nà tó yẹ kó o fi kọ́ ó ń dẹ́ṣẹ̀ ó dẹ̀ ń ṣe àbòsí fún wa rẹ̀ àyìnbọ̀tán òun bẹ̀rẹ̀ tó ń báyìí ṣùgbọ́n ọ̀nà tó fi ń kọ́ ọ̀nà tí ò bá mu ni ọ̀nà tó fi ń pàṣẹ yẹn ọ̀nà tí ò dá ní. zulmu ni wọ́n jáàlù tó gbogbo wa ní à ń yí nínú zulmu àti jáàlù ẹni tó ń dẹ́ṣẹ̀ zulmu àti jáàlù ni wọ́n tó dákẹ́ tó kọ́ zulmu àti jáàlù wọ́n bá ṣe tó ń kọ́ lọ́nà tí ò yẹ kó fi kọ́ àbó ń pàṣẹ lọ́nà tí ò yẹ kó fi pàṣẹ ọ̀nà ṣe kí ni òun yí nu zulmu àti jáàlù gbogbo ó kọjú pọ̀ yóò dàrú pàtàkì kìíní kò sí ikhlas bákan náà kò sí ìtẹ̀lé ìlànà nàbùwà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wọ́n mọ̀ tàbí bọ́lá ní fìtà ní wà kí ata rárá sábàbà àbáyé ẹ fún gbogbo àwọn fìtínà àwọn gbogbo dàrúdàpọ̀ gbogbo ilà ìlò tó gbé káàkiri àgbáyé lórí pé tó fà á ilé náà ní sábàbí rẹ̀. wàrà umara ìlú ọmọ ọ̀húnlámà ìyá ومن دخل في ذلك من ملوكها ومشايخها ومن تبعهم من العامة من الفتن هذا أصلها يدخل في ذلك أسباب الضلال والغي التي الأهواء الذهنية والشهوانية وهي البدع في الدين والفجور في الدنيا وذلك أن أسباب الضلال والغي البدع في الدين والفجور في الدنيا وهي مشتركة تعم بني آدم ما فيه من الظلم والجهل pé ìparí tí ṣéjì simon tèmi rahimahullahu ta'ala tí wọ́n sọ wọ́n ní ká bá wo àwọn olórí ni àwọn àfáà ni àwọn nǹkan tó jẹ́ sábàbí gbogbo ìtura kan rí náà nìyí eléyìí ṣe tí ó dá àbógbé nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yẹn ó péjú sílẹ̀ kò ṣe èyí dákẹ́ ń wo eléyìí lọ́rọ̀ òun fẹ́ kọ́ àtẹni tó fẹ́ kọ́ àtẹni tó ń wo kálukú wọn kó sunu zulmu àti jahalu bẹ́ẹ̀ ni kálukú náà àtẹni tó lọ́n yóò mọ̀ wo pé òun náà fẹ́ ga lápèjúwe kálẹ̀ mọ̀ pé mi ní ìjẹ́ bẹ́ẹ̀ lọ. orí dáadáa kan lára èèyàn kan nísìn ìtò kéré jù lọ́jọ́ mọ́ ṣiṣẹ́ lálàyé òun gbogbo pé irú dára tó ń bẹ lára ẹni yìí á àtẹ̀wí ṣùgbọ́n pé mi náà ń lu ẹ̀. eléyìí ni wọ́n ń pè ní algiptọ̀ ṣùgbọ́n tẹ́lọ mí yìí yóò wo pé tó ń bẹ lára ẹni yẹn dáadáa ó wó fún kó jẹ́ tòun ẹni yẹn má nìyẹn ara zulmu nìyẹn àbòsí ni aljahal òun náà ni ṣọlọ gbọ́dọ̀ agbọ̀rọ̀ ṣẹ́ẹ̀kì ara wa dáadáa kágbìyànjú láti padà síbi òfin ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́ subhanahu wa ta'ala èyí tí agbára wa sọ nínú ọlọ́wọ́ àkójọ tí wọ́n wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ṣọ́ wa níbi èrìǹjẹ́ ẹni wa èrìǹjẹ́ èṣù ọlọ́wọ́ kò fi ẹsẹ̀ أستكبرك وأتوب إليك السلام عليكم اللهم